wa nílé ẹ káàbọ̀ sórí ètò wa sí káròdé ètò tó ń kọ́ni lọ́gbọ́n àti òye tó ń yànnàná àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá orúkọ mi ni omidan Olúwayẹmisí Ògúnṣọlá tí àpèjẹ mi dẹ̀ ń jẹ́ àrà bẹ́ẹ̀ ni o èmi lára àrà ni mí àrà ń bá dábáyé bá gbà mí àrà mà dábáyé kò gbà mí èmi ọmọ bíbí ìlú Ẹdẹ Ẹdẹ mọ̀ kọ́ ẹ̀rọ̀gùn ọmọ ají sọ̀sọ̀ ọmọ àfọ̀gbọ́jọ́ dára bíi egbin lórí ètò wa lónìí a fẹ́ lórí orúkọ ní àkọ́kọ́ kí ni orúkọ orúkọ jẹ́ ohun tá a fi ń dánimọ̀ ní àwùjọ bí àpẹẹrẹ Yẹ́misí gbogbo èèyàn ló ní orúkọ tí a fi ń pè àmọ́ ìjà morúkọ àwọn ìtumọ̀ wọ̀nyí. ní ìkàlẹ̀ a ní àwọn bàbá wa tí wọ́n bá wa tan ìmọ́lẹ̀ sí àwọn orúkọ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá tí a dẹ̀ fẹ́ wo àwọn ohun tí wọ́n ṣe àkíyèsí ẹ̀ kó tó di pé wọ́n sọ ènìyàn ní orúkọ nílẹ̀ Yorùbá bàbá wa ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa kí àwọn ará ilé. ẹ gbogbo ilé mo kí yín wípé ẹ̀kọ́ àsán ẹ̀sìnkú ìyálẹ̀ ta ọlọ́run olódùmarè yóò máa wà pẹ̀lú wọn. bá a dárúkọ yín fún àwọn aráàlú. orúkọ mi ni Àjàyí Adébáyọ̀ Gabriel ọmọ bíbí ìlú Ìgbàjọ. ẹ ṣé gidi gan bàbá wa. ẹ ṣé. ẹ bá a sọ ìtumọ̀ orúkọ nílẹ̀ Yorùbá fún àwọn ọmọ ẹ̀wọ̀n. orúkọ ṣe pàtàkì púpọ̀ púpọ̀. nílẹ̀ Yorùbá nítorí pé orúkọ ni a fi ń dá yín mọ̀ orúkọ yìí òun náà ni àwọn bàbá wa àkọ́kọ́ tí a lè pè ní Adam tí ó fún gbogbo ohun tí Ọlọ́run dá lẹ́yìn ìgbà yẹn gbogbo ohun tí Adam fún orúkọ tí Adam fún gbogbo nǹkan tí ó wà láyé òun náà ló sì ń jẹ́ bí ìsìn. bẹ́ẹ̀ náà ni orúkọ ṣe pàtàkì nítorí pé orúkọ ni a fi dá ní mọ̀ bí ọmọ bá tó bí mẹ́ta mẹ́rin nínú ilé orúkọ yìí ni ó jẹ́ kí a dá wọn mọ̀ pé lágbájá ni tàmẹ̀dò ni bí bẹ́ẹ̀ kọ́ kò ní ní ìtumọ̀ bí a bá dárúkọ wọn. Hmm. ẹ ṣe gan-an bàbá wa ẹ jẹ́ bá a sọ ìyàtọ̀ tó wà láàrin orúkọ ènìyàn àti orúkọ ẹranko. ìyàtọ̀ wà láàrin orúkọ èèyàn àti ẹranko nítorí pé ènìyàn á fún ní agbára láti sọ̀rọ̀ jáde tí yóò fi yé ènìyàn yékéyéké ṣùgbọ́n àwọn ẹranko àwọn náà ní ọ̀rọ̀ tiwọn o láàrin ara wọn ni wọ́n ti máa gbọ́ àgbọ́yé yẹn àfi àwọn ènìyàn kọ̀ọ̀kan tí Ọlọ́run dá sínú ayé tí ó jẹ́ pé bí ẹranko bá ń sọ̀rọ̀ wọn àmọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n ṣàṣà ènìyàn ni. bàbá wa ẹ jọ irú àwọn orúkọ wo ló wà ní ilẹ̀ yorùbá. ṣáájú ó yẹ kí a kọ́kọ́ sọ orúkọ tí àwọn máa ń jẹ́ kó tó di pé a bọ́ sí ibẹ̀ yẹn. kí ni ohun tí a fi ń mọ ọmọ kó tó di pé a fún wọn ní orúkọ. ohun tí a fi ń pe ọmọ kó tó di pé a fún ọmọ ní orúkọ ó ní túfúlù ìkókó àròbó ẹ a kì í dédé fún máa pe ọmọ ní orúkọ bí ó ṣe pé ìgbà tí ọmọ bá tó ọjọ́ keje tàbí ọjọ́ kẹjọ ní ayé ìsìn tí a fẹ́ sọ ọmọ ní orúkọ àwọn bíi túfúlù ìkókó àròbó ni a máa ń sọ wọn kó tó dìgbà yẹn. bàbá wa ta ló máa ń fún ọmọ ní orúkọ ní ayé àtijọ́ àti ayé ìsinsìnyí. ní ayé àtijọ́ àgbà obìnrin tó bá tó bá dàgbà jù nínú ilé tó máa fún ọmọ ní orúkọ kí ó torí bẹ́ẹ̀ bí a bá bí ọmọ sílẹ̀ tán gbàrà báyìí ìyá ọmọ àti ọmọ inú ilé ni wọ́n á wà títí tí ó fi di ìgbà tí wọ́n fún wọn ní orúkọ láyé àtijọ́ ọjọ́ méje ọjọ́ keje tí a bá bí ọmọ ni wọ́n máa ń fún ọmọ lórúkọ tó bá jẹ́ ọmọbìnrin bí wọ́n bá jẹ́ ìbejì ọjọ́ keje náà ni tí ó bá jẹ́ obìnrin ṣùgbọ́n tó bá tí àwọn ìbejì yẹn bá jẹ́ kìkì ọkùnrin àwọn méjèèjì ọjọ́ kẹsàn-án ni wọ́n á fún ní orúkọ ṣùgbọ́n tí ìbejì yẹn bá jẹ́ ìkan ọkùnrin ìkan obìnrin ọjọ́ kẹjọ ni wọ́n fún wọn ní orúkọ n ò ní mú n ò ní mú nínú ọjọ́ keje tàbí ọjọ́ kẹsàn-án kí wọ́n má bàa fa ìjà torí Yorùbá pé ọ̀rọ̀ ni àwọn ìbejì wípé wọ́n lè máa bára wọn jà nítorí wọn fi ní mú ọjọ́ keje kí ló máa ń fa kí ló máa ń ṣe okùnfà àwọn orúkọ wọ̀nyí. ohun tó ń ṣe okùnfà àwọn orúkọ ó pín sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà òwe àwọn bàbá wa sọ wípé ilé là ń wọ̀ kí a tó sọmọ lórúkọ ìkan nìyẹn tó máa ń ṣe okùnfà orúkọ kó tó di pé wọ́n fún ọmọ lórúkọ wọ́n á kọ́kọ́ wo bí ilé ṣe rí ní àkókò náà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ilé lára bí ilé ṣe rí òun náà ni wọ́n wo ehm, gẹ́gẹ́ bíi ti ilé òun náà ni wọ́n wo ẹ̀sìn tí wọ́n sìn nínú ilé kó tó di pé wọ́n fún ọmọ lórúkọ irú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tí a fi fún ọmọ lórúkọ nínú ilé eh, ìṣẹ̀lẹ̀ bóyá ẹnìkan ṣe kú wọ́n tún wá bí ọmọ ṣé àmọ́ pé inú ẹkún ni àwọn èèyàn wà fún ẹni tó kú yẹn ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn wọ́n bí ọmọ yóò di ẹkún dayọ̀ ayọ̀ tún wá ìyẹn ni pé tán bá sọ ọmọ ní ẹkún dayọ̀ ó fẹ́ pé ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ tó mú ẹkún wá kó tó di pé wọ́n á bí ọmọ bákan náà bóyá bàbá kan ó ṣẹ̀ra ọkọ̀ lẹ́yìn ìgbà yẹn ó ní iṣẹ́ mọ̀ pé wọ́n máa yayọ̀ ọkọ̀ yẹn lẹ́yìn ìgbà yẹn bóyá bí ọ̀sẹ̀ kan sí ìgbà yẹn tàbí kó tó tó gbà yẹn wọ́n á bí ọmọ wọ́n á tún yayọ̀ ọmọ tí bá pe ọmọ yẹn ní Ayọ̀dèjì kò burú jù nítorí pé Ayọ̀dí méjì ìkan ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá ìkan tó orúkọ àwọn ìṣẹ̀lẹ̀ ó máa mú kí àmọ̀ bá ṣe ń sọ ọmọ yìí orúkọ. ipa wo wá ni àwọn orúkọ yìí ń kó nínú ayé ènìyàn. ipa pàtàkì ni orúkọ yìí ń kó nínú ayé nítorí pé eh, orúkọ máa ru ọmọ ọmọ tí a bá bí tí a pè ní bí irú ọmọ bẹ́ẹ̀ tó bá dé ilé ìwé. tó bá ń jà ká má ṣe bínú nítorí pé ìjà ni wọ́n fi bí bóyá ìjà pé wọ́n parí ìjà kó tó di pé òun àti ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kan tó pàdé pọ̀ kan tó wá bí ọmọ náà wá sọ pé ìjà la máa fi bí irú ọmọ bẹ́ẹ̀ tó bá ń jà nílé ìwé ká má ṣe dalẹ́kun torí pé orúkọ lóhùn rẹ̀. bàbá wa kí ni ìyàtọ̀ tó wà nínú orúkọ ìdílé àti orúkọ àbísọ. orúkọ ìdílé tí ayé jẹ́ ká lọ kọ́kọ́ lóyún orúkọ àbísọ orúkọ àbísọ yẹn ni irú orúkọ tó jẹ́ pé a bí ọmọ tí a bí tí a sọ ọmọ ní àkókò tí a bí ipò tí àwọn òbí yẹn wà sóti orúkọ àbísọ ó fẹ́ jọ irú bí ẹnìkan bá wà tó wá láti ìdílé ọba tí a bá pè ní oyèdèjì àwọn orúkọ bí oyè bí oyè bí adébísí hmm. adéolú irú àwọn yẹn wọn máa jẹ orúkọ bí ìdílé ṣùgbọ́n orúkọ àbísọ ó ní orúkọ tó jẹ́ pé wọ́n bí ọmọ tí wọ́n ń sọ ọmọ ní àkókò tó jẹ́ pé a yẹn irú ipò tí ọmọ yẹn gan wà lórúkọ ti lẹ. kí wàá ní orúkọ títí ìdílé gangan ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì. orúkọ ti ìdílé ìdílé kọ̀ọ̀kan ló ní orísun tó jẹ́ pé ó ti wá tí a bá pe ìdílé kan ní ìdílé oníkòyí a rí i pé yóò máa jẹ́ orúkọ ọmọ oníkòyí lára tí a bá pe ìdílé eh, orúkọ ìdílé kan ní ìdílé onírè ìyẹn ni pé yóò máa jẹ orúkọ mọ́ àwọn onílé onírè lára àwọn yẹn ni bí orúkọ ìdílé bíi eh, irú ti eh, onírè yẹn a lè sọ pé Ògún Ògún Ògúntúndé Ògúnrẹ̀mí nítorí pé Ògún ni wọ́n sọ ẹ̀ ire ni Ògún ti wá tí wọ́n fi sọ àwọn ọmọ ní Ògún Ògún. àwọn ọmọ kan máa ń ní orúkọ àmútọ̀runwá ǹjẹ́ ẹ lè sọ ìdí tí wọ́n fi ń jẹ́ orúkọ wọ̀nyí àti ìtumọ̀ kọ̀ọ̀kan nù. títọ́ ni àwọn ọmọ tó ń sọ mú orúkọ wá láti ọ̀run wọ́n pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ nítorí pé ipò tí a bá bí wọ́n ṣe bí ọmọ yẹn ni àwọn tí ó gbẹ̀bí yẹn máa wò ìgbẹ̀bí ayé àtijọ́ yàtọ̀ sí ti ìsìn nítorí pé ti ìsìn orí ibi ìbùsùn ni wọ́n bí wọ́n sí tí a pè ní bẹ́ẹ̀dì kéékèèké ṣùgbọ́n látijọ́ obìnrin máa kúnlẹ̀ ni tí ó fi bí ọmọ tó bá jẹ́ pé orí ni ọmọ yẹn mú wálẹ̀ tó kọ́kọ́ mú wá sí ayé tó wá dojú bolẹ̀ nígbà tán bí tán orúkọ táwọn máa pè é ó yàtọ̀ sí ti àwọn mìíràn irú orúkọ náà máa pe ọmọ bẹ́ẹ̀ ní Àjàyí tó bá jẹ́ pé ó gbé olúbi kọ́rùn nígbà tó fi wáyé tó bá jọkùnrin Òjó ni wọ́n á pè yẹn tó bá jóbìnrin Àìná ni wọ́n á pè yẹn bẹ́ẹ̀ ni oríṣiríṣi orúkọ àmútọ́kùn wọn tilẹ̀ pọ̀ àwọn míì a máa mú ìka mẹ́fà wáyé ìka mẹ́fà lọ́wọ́ mẹ́fà ní ẹsẹ̀ irú àwọn yẹn là ń pè ní olúgbòdì tàbí odù tàbí ògù mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìkàkà náà ni olúgbòdì odù tàbí òwú olúgbòdì yìí ni ohun tí a sì ń pè ní odù ìyàwó ọ̀ràn Ọ̀rúnmìlà ni ẹni tí ó kọ́kọ́ ní irú ìka yìí tí a ń pè ní odù wọ́n ní kò ọjà tó máa gbé lérí tí ò ní ta hmm. ìdí fi máa ń fẹ́ kí ọmọ tó bá jẹ oníka mẹ́fà yẹn wọ́n ṣe kéèyàn ó lọ́wọ́ hmm. ní àkókò tí wọ́n bá ìyẹn ti olúbodè bẹ́ẹ̀ ẹ̀ á tún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orúkọ mìíràn orúkọ mìíràn tó jẹ́ àwọn tọ̀nà wa ní ìgbè ìgbè yẹn ìgbè yẹn jẹ́ ọmọ tó jẹ́ pé a ti ẹsẹ̀ bí dípò kí ọmọ ọmọ orí wálẹ̀ ẹsẹ̀ yóò mú wálẹ̀ láti inú ìyá rẹ̀ ó máa ń nira fún obìnrin láti bí ìdí nìyí tí wọ́n fi máa ń kí wọ́n pé igi àdùbí eh, ọmọ àtẹsẹ̀bí ọmọ tó ní bí ìyá bá lè kó kú bí bá lè lọ lọ elégédé ń bẹ lóko ìbọ̀rọ̀ ń bẹ láàlà nítorí pé ìgè máa ọmọ tó le tó ń ọmọ mi tí a ń pè ní òjò eh, òjò máa ń ọmọ náà tó ọmọ tó le nítorí pé àwọn náà ní wọ́n ní òjò olókùlóyè alágàdá ọ̀gbìn òdó òsì ilé ọmọ adìyẹ ń dàgbà òjò bá wà nílé wọn ní yóò ti pààyà ẹ̀jẹ̀ aládìyẹ ń lọgun òjò ń lọta ata ó fi ṣe adìyẹ so àwọn irú àwọn ọmọ bẹ́ẹ̀ máa ń le máa ń jẹ ọmọ tó le. ẹ ṣeun bàbá wa irú àwọn orúkọ wo ló wà ní ilẹ̀ Yorùbá ẹ bá wa ṣe àlàyé díẹ̀díẹ̀ lé wọn lórí. Eh, a ti sọ díẹ̀ nípa ti orúkọ eh, ìdílé orúkọ àbísọ orúkọ àbísọ àwọn orúkọ kan tún wà tó jẹ́ pé àkókò a bá bí wọn ó máa fi ọmọ tá a bá bí ní ọjọ́ eh, ọjọ́ ìsinmi tí a ń pè ní ọjọ́ ọ̀sẹ̀ irú àwọn yẹn náà pè ní bọ́sẹ̀ tàbí ẹjọ́ ọ̀sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọ kan tó wà tó jẹ́ pé bóyá ní àkókò tí ìyá rẹ̀ tí wọ́n lọ sí oko sàmì pé oko ní iṣẹ́ wa ní àtijọ́ ló bí sí ojú ọ̀nà irú ọmọ bẹ́ẹ̀ tá máa ń pè ní àbíọ́nà nítorí pé orúkọ Yorùbá ó dára púpọ̀ ó máa ń fi ohun tó ń ṣẹlẹ̀ ní ìgbà tí a bí yàn hàn irú ọmọ tí a pè ní eh, Adébáyọ̀ nísìn irú ọmọ bẹ́ẹ̀ bàbá lọ bìkan wọ́n ti bí ọmọ yẹn kó tó di kó dé ìgbà tó dé ló bá ayọ̀ lẹ̀ a rí i pé orúkọ wa ṣe pàtàkì ó sì ní nǹkan ṣe pẹ̀lú ìgbà tí àkókò bákan náà ni a tún ní orúkọ tó jẹ́ pé ó jẹ́ mọ́ ti ìdílé ẹ̀sìn tí ìdílé yẹn sìn irú ẹ̀sìn oríṣiríṣi òrìṣà ni Yorùbá ń sìn ní àtijọ́ kó tó di pé àwọn kiriyó àti mùsùlùmí kan tó kó ẹ̀sìn tiwọn dé irú àwọn ẹ̀sìn bẹ́ẹ̀ ni bíi ifá àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n máa máa jẹ́ orúkọ ọmọ ifá lára bíi fábùnmi fágbèmí fádàǹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó bá jẹ́ ìdílé ológun wọ́n sọ ọmọ wọn ní ògún ṣetán ògún Eh, Ògúnníyì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó bá jẹ́ ọlọ́ya wọ́n á sọ ọmọ wọn ní Ọ̀yádèyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí oníṣàngó náà bákan náà wọ́n á máa jẹ́ orúkọ mọ́ ẹ̀sìn yẹn lára a tún ní àwọn orúkọ tó jẹ mọ́ ti ìdílé olóyè àwọn yẹn là ń pè ní Oyèbánjí Oyèbísí Oyèbùnmi bí a ṣe ní orúkọ yìí fún ti ọkùnrin náà ni a ní fún àwọn obìnrin ẹ̀já má ṣe gbàgbé àwọn orúkọ mìíràn tí a tún ní ó ní orúkọ alàjẹ́ alàjẹ́ yìí òun náà ni ó jẹ́ èyí tí wọ́n máa ń fún ọmọ ẹyọ kan ló máa ń sábà jẹ́ bí oríkì bí wọ́n bá ti sọ ọmọ lórúkọ tán tí gbogbo ẹbí tí wọ́n fi orúkọ tí ọmọ òjò ránṣẹ́ tán wọ́n wá sọ oríkì kan ṣùgbọ́n oríkì tí wọ́n máa ń sábà máa ń sọ ti àwọn obìnrin kẹ́kẹ́kẹ́ máa ń pọ̀ jù ńlẹ̀ àríkẹ́ àjíkẹ́ àṣàkẹ́ kíkẹ́ ìlọ́mọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí ọkùnrin ó máa fi akin hàn bíi àkànmú àkànní àkànjí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orí ẹyọ kan náà ni wọ́n máa fún ọmọ gẹ́gẹ́ bíi ti àyíjẹ́ yìí. ẹ ṣeun bàbá wa ǹjẹ́ nǹkan kan wà tí àwọn ẹbí máa ń ṣe kí wọ́n tó sọmọ lórúkọ. ohun tí àwọn ẹbí máa ń ṣe kí wọ́n tó sọmọ lórúkọ pọ̀ Eh, Kanto tó sọ ọmọ lórúkọ yẹn gbogbo àwọn ẹbí ó ti fi orúkọ tí ọmọ ó máa jẹ́ ti fi ránṣẹ́ sí bàbá ọmọ àti ìyá ọmọ lẹyìn yẹn á jókòó oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ wọn ní òtún wọn bá ti mọ irú ọmọ tí wọ́n bí bóyá ọkùnrin ni wọn fi aṣọ aṣọ ọkùnrin àwọn míì á tún fi eh, yorùbá wípé orúkọ tí ó wuni là ń jẹ́ lẹ́yìn odi tó tó ṣe bí òwe o kí ni ìyàtọ̀ tó wà láàrin orúkọ ènìyàn àti orúkọ tí ènìyàn ń jẹ́ lẹ́yìn odi. ṣe púpọ̀ ìyàtọ̀ tó wà láàrin orúkọ ènìyàn ni àti orúkọ tí ènìyàn jẹ́ lẹ́yìn odi ni pé orúkọ ènìyàn ni àwọn orúkọ tó jẹ́ pé àwọn ẹbí àti òbí ènìyàn tán sọ ni ní ìgbà tí èèyàn jẹ́ ọjọ́ kẹjọ tí wọ́n sọ lórúkọ ṣùgbọ́n nígbà tí ọmọ yẹn bá dàgbà tán òun náà ni ó tuntun ara rẹ̀ sọ ní orúkọ gẹ́gẹ́ bí a ti mọ̀ a ó rí i pé tí ọmọ bá dàgbà tán iṣẹ́ tó bá yàn láàyò yóò tún jẹ́ kí a tún orúkọ yẹn sọ bóyá olùkọ́ ni wọ́n á ní tíṣà bóyá kápẹ́ńtà ló kọ́ wọ́n á ní kápẹ́ńtà ṣé mọ̀ pé orúkọ náà ni wọ́n á kàn tó wá dárúkọ tí wọ́n fi mọ̀ tí a lè pè ní orúkọ tí ó jẹ́ bí ẹ̀yàn tá a lè fi dá láàrin àwọn tó kù. ṣùgbọ́n àwọn ọmọ mi náà tún wà tó jẹ́ pé nígbà tán bá dẹ́yìn odi ọ̀tọ̀ nìwà táwọn hù nílé ọ̀tọ̀ nìwà hù ní ẹ̀yìn odi hmm. a rí i pé irú yẹn ló wá mú ohun tí a ń pè ní ìnagijẹ wá hmm. ọ̀pọ̀lọpọ̀ wọn á mọ̀ ni erin fọlámi kì í gan gidi ìyẹn ni pé bóyá ó jẹ́ nìkan tó sanra tó wá dàbí ẹni pé tó jẹ́ pé ó máa ń fi ọlá rẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe orúkọ rẹ̀ tẹ́lẹ̀ ẹlòmíì á tún jẹ́ orúkọ míì tó tún yàtọ̀ sí irú ìyẹn bóyá àgùntàṣọ́lò ó lè sọ ara rẹ̀ bẹ́ẹ̀ tàbí eh, àjàgàjigì bóyá irú ìwà tó ń hù ó jẹ́ kí wọ́n lè sọ bẹ́ẹ̀ pé ah, dájú oníjàǹbá ni eléyìí. ẹ ṣe gan ni bàbá wa ẹ bá wa fún àwọn aráalé ní ìwé kan tó jẹ mọ́ orúkọ. ṣe gẹ́gẹ́ mo ti kọ́kọ́ sọ ní àkọ́kọ́ wọ́n ní orúkọ ní ẹrù ọmọ àti pàpà ilé là ń wò ká tó sọ ọmọ lórúkọ gbogbo orúkọ tí èèyàn jẹ́ pápá táwọn akọ́kọ́ wò ilé ni ó jẹ́ ọ̀kan nínú òwe tó jẹ́ pé èèyàn wò. bàbá wa hmm. ẹ jọ̀ọ́ kí ni ìyàtọ̀ tó wà nínú oríkì àti orúkọ oríkì àti orúkọ oríkì ó yàtọ̀ sí orúkọ nítorí pé gbogbo ìdílé tó wà ní ilẹ̀ Yorùbá náà ní orílẹ̀ tí wọ́n ti wá orílẹ̀ kọ̀ọ̀kan ó sì ní oríkì oríkì yìí ó jẹ́ àkójọpọ̀ ọ̀rọ̀ ọgbọ́n ilẹ̀ Yorùbá láti sọ ní pàtó irú ìran tí ẹni tí a ń sọ̀rọ̀ ọba yẹn ti wá nítorí pé oríkì máa mú kí ọmọ ṣe nǹkan tí ó jẹ́ pé ó lágbára ohun tí a lérò pé ó lè ṣe tí a bá sọ pé a mọ̀ pé nǹkan yìí lágbára ju ọmọ yìí lọ tá a bá ti sọ oríkì yẹn sí bọ́kárì àkànmú lọ́ba ń ṣe kínní orí rẹ̀ á yá láti ṣe yóò wù láti lọ ṣe kíákíá oríkì nìyẹn ṣùgbọ́n ti orúkọ òun ni èyí tí a ń fún àwọn ọmọ ní ọjọ́ kẹjọ tí a bá bí. àwọn onírèsé iṣẹ́ ọnà níṣẹ́ wọn ìgbà fífín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá a bá bí ní ìdílé onírèsé a máa ń pè wọ́n ní ọ̀nà bólú nítorí pé iṣẹ́ ọnà iṣẹ́ tí wọ́n ṣe tàbí irú ìdílé tá a bá bí ní ìdílé abógundé àwọn abógundé yẹn ni wọ́n máa ń ṣe ilẹ̀kùn abógundé ní ayé àtijọ́ so àwọn yẹn náà máa jẹ́ bí ọ̀nà bólú ọ̀nà nógà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí nìkan kọ́ àwọn ìdílé kan wà tó jẹ́ pé iṣẹ́ àyàn níṣẹ́ wọn ìlù lílù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tán bá bí àyàn àyàn ló máa bẹ̀rẹ̀ orúkọ wọn àyàn ṣọlá àyàn kọ̀ṣọ́ àyàn túndé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn òun náà ni wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ sọ ọmọ lórúkọ àbẹ́ abátún rí àwọn iṣẹ́ mìíràn bíi àwọn ọdẹ ṣe mọ̀ pé àwọn kan ní ayé àtijọ́ iṣẹ́ ọdẹ níṣẹ́ wọn àwọn yẹn náà ló máa jẹ́ jagunjagun láyé àtijọ́ tàbá rí ọdẹ bùnmi ọdẹ tọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn iṣẹ́ tá ń ṣe yẹn ní a fi sọ ọmọ ní orúkọ tí a ò tí mẹ́nu bà ìyẹn ni orúkọ àbíkú gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ní ayé àtijọ́ àṣà ìmọ́tótó kò wọ́pọ̀ tó ti ayé òde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní ìṣe àbíkú ṣùgbọ́n tí wọ́n sọ pé àbíkú ni wọ́n nípa oríṣiríṣi àwọn àgbo àti oògùn tí wọ́n fún ọmọ nígbà tí ọmọ bá yára ọmọ bá gbóná dípò kan fi lo nǹkan mìíràn irú àwọn ọmọ báyìí tí wọ́n bá wálẹ̀ kìíní tán lọ tán wálẹ̀ kejì tán lọ gbà tó bá délẹ̀ kẹta tán bá rí wọn ní àwọn ọmọ ìlú tún dé yìí kò tiẹ̀ yàtọ̀ sí bó ti wá tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ni wọ́n máa ń ṣe sírò àwọn ọmọ bẹ́ẹ̀ nígbà tán bá tún bí wọn yálà kan gé nígbà tán bá kú ní ẹlẹ́ẹ̀kẹta yìí yálà kan gé wọn ní ìka ọwọ́ tàbí ti ẹsẹ̀ wípé nínú ẹgbẹ́ torí pé wọ́n ní ìgbàgbọ́ wípé wọ́n ní ẹgbẹ́ wípé tí wọ́n bá ti di eh, aláàbọ̀ ara wọn ò ní lè kó mọ́ nípa báyìí pẹ́ wọn á dúró àwọn míì wọ́n máa dáná sun wọ́n so Yorùbá ṣe wa ní ìgbàgbọ́ wípé ọ̀nà méjì ni ó wà tí a fi lè dẹ́kun àbíkú nípa orúkọ tá ń fún wọn àwọn kan wà tó jẹ́ orúkọ ẹ̀bẹ̀ pípẹ dọ̀wọ́ dúró dúró sí mi ṣe mọ̀ pé bí ẹ̀bẹ̀ nìyẹn rí má lọ mọ́ má dàmí dọ́là àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn orúkọ tó sì wáá fi àbùkù hàn tó jẹ́ pé wọ́n máa ń sọ àbíkú tí wọ́n bá ti mọ̀ pé àbíkú ni irú orúkọ bẹ́ẹ̀ tí ó kó àbùkù bá àwọn ọmọ ni wọ́n á sọ wọ́n bí ajá àkísàtán bọ́ bá kú ní ìsìn lákìsí àdásọ ká máa fi sán àgbẹ̀ òjò sínú kínní kò sọkọ́ ìyẹn ni pé kò sọkọ́ tá a fi gbẹ́lẹ̀ rẹ̀ ọkọ ya hmm. ká sì máa wo ṣé eléyìí ìdájọ́ wọn pọ́n lé tẹ̀fẹ́ kó kí là ń kó àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn ó fi àbùkù wọn hàn yí pé ẹ má wulẹ̀ kó eléyìí ẹ má jà kó bóyá yóò tún lọ nígbà tán bá tàkù burúkú lọ báyìí wọn kò bóyá yóò dúró àwọn orúkọ àbíkú nìyẹn. bàbá wa gẹ́gẹ́ bí ẹ ti sọ ní ẹ̀kan ẹ ní pé àwọn orúkọ kan wà tó yẹ pé àwọn orúkọ kan wà tó yẹ pé wọ́n jáde nínú ìṣẹ̀lẹ̀ bíi àpẹẹrẹ Babátúndé Yétúndé ṣé àwọn orúkọ wọ̀nyí ó túmọ̀ sí pé ìyá tó kú ló padà wá ni àbí bàbá tó kú ló padà wá kí ni ìdí tá a fi ń sọ wọ́n gan ní orúkọ yẹn. ìdí tá a fi ń sọ wọ́n ní orúkọ ni pé ẹbẹ yẹn ni pé Yorùbá ní ìgbàgbọ́ pé bí ẹbí bá dùn ẹbí yẹn tó bá dùn dáadáa ni pé ẹni tó kú yẹn tó máa padà wá nù ẹbí bí ó tilẹ̀ jẹ́ pé ó lòdì sí ti ẹ̀sìn tí wọ́n sọ pé lẹ́yìn ikú ìdájọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ Yorùbá ni pé ẹni tó bá kú ó tún lè padà wàá yà nínú ìdílé yẹn ni wọ́n fi ṣe pé wọ́n ní bíi Babátúndé tí wọ́n bá ti ṣàkíyèsí bóyá bàbá kan ló kú ní àìpẹ́ tí wọ́n bí ọmọ yẹn bàbá tí tó sì jókòó yẹn bàbá tó kú ọmọ yìí jọ Babátúndé làwọn àgbẹ̀ bóyá ìyá ló kú tán bá ṣàkíyèsí ọmọ yẹn ìyá mà tún padà bọ̀ tàbí yé tó dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n á pè nítorí pé ó yà nínú ẹbí yẹn. ohun tí a fi ń sọ ọmọ lórúkọ ní ayé àtijọ́ wọ́n pọ̀ ṣùgbọ́n díẹ̀ náà làwọn mẹ́nu bá ń bẹ̀ ní àkọ́kọ́ nígbà tí wọ́n bá gbé ọmọ yẹn tó bá di ọjọ́ kẹjọ tí wọ́n á sọ ní orúkọ wọ́n á kọ́kọ́ gbé jáde láti inú ilé tí wọ́n bá ti domi sí orí òrùlé wọ́n á fi ara ọmọ yẹn gbà ọmọ yẹn á ta kìjì báyìí lẹ́yìn ìgbà yẹn wọ́n á ní okó àtọ̀rùnbọ̀ wá jayé kó o jayé pẹ́ o kó o jayé gbọ́ o lẹ́yìn ìgbà yẹn tí wọ́n bá ṣe tó bá jẹ́ ọkùnrin ni ẹ̀ẹ̀mẹsàn-án ni wọ́n á wọ́n á ṣerú ẹ̀ tó bá jẹ́ obìnrin ẹ̀ẹ̀méje lẹ́yìn ìgbà yẹn wọ́n á wá jókòó láti fún ní orúkọ pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tí ẹnu jẹ gẹ́gẹ́ bí atari wọ́n á mú atare yẹn atare yẹn ó jẹ́ àmì tàbí àpẹẹrẹ nǹkan tó kún wọ́n á fi wọ́n á mú díẹ̀ nínú ẹ̀ wọ́n á fi kan ọmọ yẹn lẹ́nu wọ́n á ní lágbájá atare nìyí o atari kì í di tiẹ̀ láàbọ̀ òbí hmm. sun òbí wálẹ̀ ìsun yẹn ó túmọ̀ sí obìnrin ó túmọ̀ sí ọkùnrin torí pé obìnrin ẹkún nìkan ni wọ́n máa ń sun nígbà tí èèyàn bá kú ṣùgbọ́n ọkùnrin ní mú ọkọ tí wálẹ̀ bí láti palẹ̀ òkú mọ́ náà fi sọ pé òbí sun òbí wálẹ̀ wọ́n á tún á pin àtàrí yẹn fún gbogbo àwọn tó wà ń bẹ̀ kán fún orúkọ tán fún ọmọ lẹ́yìn ìgbà yẹn wọ́n á tún mú bí àádùn wọ́n á o tọmọdé tàgbà ní rí àádùn yọ ayé ò máa ọba kan náà ni wọ́n á mú oyin a mọ̀ pé kò sẹ́ni tí ó fi oyin sẹ́nu tí ó ń rojú wọ́n á ra mú ọwọ́ wọn á fi kan oyin yẹn wọ́n á fi sí ọmọ lẹ́nu pé lágbájá oyin nìyí o kò sẹ́ni tó ń foyín sí ẹnu tó ń rojú ayé rẹ̀ ò ládùn o ayé ò máa fẹ́ o bákan náà ni wọ́n á ṣe fún iyọ̀ bí èèyàn fi gbogbo èròjà ayé yìí tó bá fi ṣe ibẹ̀ tí ò bá ti fi iyọ̀ sí i kò jọ yé ọbẹ̀ yẹn ò lè dùn ó fà yí pé ìyẹn ni pé wọ́n á fi ṣàdúrà fún pé lágbájá iyọ̀ ni yóò bá yóò bá rí ọ ní àwùjọ àwùjọ yẹn ò lè dùn bẹ́ẹ̀ náà ni wọ́n á tún mú ìrèké wọ́n á fi ṣe àdúrà fún wọ́n á fi kàn lẹ́nu bí ò tilẹ̀ tilẹ̀ jẹ́ bí wọ́n ṣe ń ṣe gbogbo nǹkan yìí náà ni gbogbo àwọn tó wà ń bẹ̀ tí wọ́n á máa fi ọwọ́ kan ẹnu kan nǹkan tí wọ́n fi ń wúre fún ọmọ yẹn pàtàkì eléyìí ni pé ó máa mú kí irú orúkọ ń tá a fi pe orúkọ yẹn kó ṣe mọ́ ọmọ lára irú orógbó wọn ní ó ọ ó o ayé ò ní ṣe ọ lórí ní kí nílẹ̀ o bí kú ọ yóò bá a bí àrùn ó bò ó tọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn ló tún wà àwọn mi láyé ẹja wọ́n máa fi ṣe ewúre fún ọmọ náà pé orí ni ẹkú fi ẹja fi ń la ibú já nínú ayé yìí odò láyé odò ayé ò gbé ọ ó làjá láyé o bákan náà ní ti ikú so àwọn nǹkan tí wọ́n fi ń wúre fún ọmọ tí a bá bí fẹ́ sọmọ lórúkọ nìyí. ẹ ṣeun bàbá wa gẹ́gẹ́ bí ohun tí ó ń lọ ní òde ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń ṣe ohun tó wù ú láì kíyèsí orúkọ rẹ̀ báwo ni a ṣe lè ṣe tí a ò fi ní bà orúkọ wa jẹ́. ẹ ṣe púpọ̀ ohun tó ń kọ ní lóminú ní ayé òde òní ni oríṣiríṣi orúkọ tí àwọn ọmọ wa ń jẹ́ bóyá náà ni ó fà á tí wọ́n ṣe ń hùwàkiwà bí wọ́n ṣe ń hù torí pé àṣà àtọ̀húnrìnwá ó ti kọ́ bá orúkọ. Mm -hmm ilẹ̀ yorùbá pàápàá jùlọ ó ti kó bá gbogbo àṣà wa ọ̀làjú àti àṣà àtọ̀rìn wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ la ń pè ní favour dípò ká fi pe orúkọ tí yóò ní ìtumọ̀ pé ọmọ tó bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn ò fi lè mọ ìgbà àti àkókò tí a bí ọmọ yẹn ọmọ tí a bá ti bí tí a sọ lórúkọ orúkọ yẹn ló máa jẹ́ ìjánu fún un nígbà tí kó tó di pọ́ kúrò nílé ṣùgbọ́n ọmọ tá a pè ní stone àwọn òyìnbó ní jẹ́ mr stone ní jẹ́ oríṣiríṣi àwọn orúkọ míì tí ó sì jẹ́ pé ní ọ̀dọ̀ wọn ìyẹn wọn àwọn ò ká sí ṣùgbọ́n àwa ka orúkọ sí ní ọ̀dọ̀ wa pàápàá jùlọ èyí tí àwọn ẹbí tan dájọ wọn ò ní fẹ́ kí orúkọ yẹn ó bàjẹ́ ìdí ènìyàn nígbà tí ọmọ bá fẹ́ jáde nílé wọn á ní rántí ilé ibi tí o ti jáde o ó láti fi hùwà yẹn pé ó ń tọ́wọ́ ó ń tọ́ ọmọ sọ́nà láti lè mọ irú orúkọ tí ó gbé tí ó gbé lérí yẹ pé kì í ṣe òun nìkan ẹnìkan ló dá orúkọ yẹn jẹ bí ò lè jọ bí ò ṣe gbogbo ẹbí mo sì ní fẹ́ dójú tì wọ́n. ẹ ṣe kan ni bàbá wa a dúpẹ́ lọ́wọ́ yín a dúpẹ́ pé a pè yín ẹ̀dẹ̀ jẹ́ wa ẹ ó pẹ́ fún wa o. àṣẹ. ẹ̀yin èèyàn wa nílé ọ̀rọ̀ láti bẹ́ látẹnu bàbá wa yìí o wọ́n ti sọ ìtumọ̀ orúkọ fún wa ìdí tá a fi ń jẹ́ orúkọ àti ipa orúkọ nínú ayé ènìyàn wọ́n jẹ́ kó yá orúkọ ló ń rọ ni ilé ládẹ̀ ń wò ká tó sọ wọn ní orúkọ wọ́n jẹ́ kó yá pé àwọn àgbààgbà ilé ní ayé ìjọ́un ni wọ́n ń sọmọ ní orúkọ wọ́n dẹ̀ jẹ́ kó yé wa pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la fi ń sọmọ ní orúkọ bíi atare bíi obì bíi oyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. oníjú báyọ̀ lórí ètò wa lónìí ẹ ṣe gidi gan fún sùúrù yín látàárọ̀ èmi ọmọ yín omidolú ayẹmísí ògúnṣọlá tí àpèjẹ mi ń jẹ́ àrà ó kì í pé ó dàbọ̀.